alayhi wa sallam ó ní ṣètọ́ka ẹni tí ẹ̀sìn wa dúró lórí inú islam fún wa ó ní ẹ̀sìn yìí ẹ̀sìn rọrùn ni ẹnì kí òní mú kankan lé kókókó nínú ẹ̀sìn yìí àti fi ilé kókó náà kó bá tó ló wa ẹ̀jẹ̀ kókó bá eléyìí ni ètò tí àwọn ustavo wa abdulfatah saromi tí wọ́n máa darí ní gbogbo ọjọ́ jimá ìyẹn ní ìrọ̀lẹ́ ní agogo márùn-ún sí agogo márùn-ún àbọ̀ ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ jimá àwọn náà ni wọ́n jẹ́ elétò ètò náà Tama and promotion area go 081 033 51549 081 033 51549 الدين يسر ولن يشاد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار واتي أنقويت الدين النصيحة أتو الدين يسر واني أكي إكي أكابو سي أوري إتوي akiwa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá òun náà ni ọ̀rọ̀ nípa aljanaiz fil islam ọ̀rọ̀ nípa sínsìn òkú àwọn nǹkan tó lọ́pọ̀ mọ́ ikú sínsìn òkú náà ni nǹkan tí mò ń bá wá sòmọ́á ní ṣáájú kí ikú tó dé àwọn kankan ni wọ́n máa ń ṣáwájú rẹ̀ òun náà ní lọ́pọ̀lọpọ̀ gbà àárẹ̀ wọ́n máa ń ṣáwájú kú sọ àti wá ṣe àwọn àlàyé nǹkan tí ó ní í ṣe pẹ̀lú ẹni tí ó bá rẹ̀ bó ṣe gbọ́dọ̀ wà bí àwa tí a wà pẹ̀lú rẹ̀ náà bí a sì gbọ́dọ̀ máa ṣe fún un níbi tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àárẹ̀ tí mo tún fẹ́ sọ lónìí òun náà ni ipe ẹni tí ó bá rẹ̀ ó gbọ́dọ̀ ní hudnu dhanni billah ó gbọ́dọ̀ ní èròǹgbà dáadáa ru ọlọ́run ọba rẹ̀ kó má rí i pé ọlọ́run ọba ṣe jàǹbá fún un pé ọlọ́run ọba ṣe aburú fún un sẹ́rẹ̀ tí nǹkan tí ó jẹ́ nǹkan tí ó burú lójú ọmọ ènìyàn tó bá ń ṣẹlẹ̀ sí èèyàn tọ́mọ ènìyàn bá ti ń rí i pé ah ọlọ́run ṣe aburú fún mi ni ó ti bẹ̀rẹ̀ sí ní dáràn o ó ti dáràn husnu dhanni so látara arú ọ̀ràn tí ó dá ni pé yóò wò pé kóun mọ wá àwọn tí ó gbà wọn kalẹ̀ kókó ọlọ́run ti gbé òun lé àwọn ayé lọ́wọ́ báyìí sojú kóun wá àwọn tí ó gbà wọn kalẹ̀ pàtàkì jùlọ nírú àwùjọ táwa ti ń ṣẹ̀mí yìí so ẹni tí ó bá rẹ̀ ó gbọ́dọ̀ ní èròǹgbà rí sọlọ́run kí ni èròǹgbà rí wọn ni kó mọ̀ pé ọlọ́wọ́n bá ló mọ nǹkan tó fi àárẹ̀ yìí tó fi ṣe fún un so ọlọ́wọ́n bá sọnù suratu Fussilat aya twenty three ọlọ́wọ́n bá ní wa dhalika dhannukumu alladhi dhanantum bi rabbikum ardaakum fa asbahtum minal khasirin olúwa ní ṣe rí tẹ́ bá ti ní èròǹgbà wa dhalika dhannukumu alladhi yani wa dhalika dhannukumu alladhi dhanantum bi rabbikum èròǹgbà burúkú tẹ̀ ń ní sọ́lọ́wọ́n báyìí àrídákùn ní ma ń kó parun báyẹn ni ẹni wípé ọmọ ẹni èròǹgbà búsọ́lọ́run torí pé ààrẹ ṣe ọ́ torí nǹkan ṣe ọ́ kó wá gbàgbé bíbi ẹni pé ọlọ́wọ́n bò tiẹ̀ ṣe oore fún ọ rí fa asbahtum min al-khasirin olúwa nírú nǹkan báyìí ó mọ̀ ń sọ̀yàn jẹ́ ní òfo ni kọ́lọ́n kọ́ mọ́jú ká ṣòfò yẹn ni pé èèyàn ó bọ́ sínú ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ni tíyẹn bá ti rí pé ọlọ́wọ́n ọba ń ṣe jàǹbá fún un ah ah ntí ò yẹ tí mi ọlọ́run ṣe fún mi yìí so tí yẹn bá ti ń di mẹ́mí tí yẹn ń sọ jáde yẹn ń bọ́ sínú wàhálà nù o so eléyìí ń ta gbọdọ̀ kíyèsí ni bákan náà tí wọ́n bá rẹ mùsùlùmí mùsùlùmí kò gbọdọ̀ ní ọ̀rẹ́ òun débi pé òun ò rírun kí kódà ojúṣe àwa tí a máa ń dùn àwọn aláàárẹ̀ ni bóyá wà ní hospital ni àbí ilé náà ni ọ̀rẹ́ ẹni tó rẹ̀ inú ojúṣe tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe pẹ̀lú rẹ̀ so òun ni pé àwọn tí wọ́n ń dúró tì wọ́n gbọ́dọ̀ máa rán létí wípé ẹ kírun ẹ kírun bàbá ẹ kírun ìyá ọmọ yìí so ti kírun so kí ọmọ bí tí wọ́n ráyè kírun báyìí so káwọ pé ẹlòmíì ọmọ sọ pé ọ̀rẹ́ òun ni òun lè ráyè kírun ìlè ráyè sàlùwàlá ìlè ráyè ṣètáyà mọ́mù so tó bá rẹ̀yàn anabi sallallahu alayhi wa sallam kò sí ẹ̀kọ́ tí kò kọ́ wa o àwùjọ yìí lọ́kàn dàbí ẹni pé nǹkan tó yẹ kí àwọn àfọ́ ṣàlàyé fún wa wọn ò ṣàlàyé rẹ̀ wọn ò ní mójútó ní tí ọkàn ni wọ́n mọ̀ lọ lè rán káàkiri ṣé wàá rí lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń rán tí ọkàn yẹn náà wàláyé wàá rí i pé ah wọ́n náà ó sì wá ń bàjẹ́ sí i ó ń bàjẹ́ sí i torí kí àfáà tó sọ pé ẹ̀sìn ló ń pè àwọn èèyàn sí ipe ilé ẹ̀kọ́ ànábì ló ń pè àwọn èèyàn sí kọ́ máa sọ pé tí ẹnìkan bá gbẹnu sáwọn àwọn ó yà nígbẹ́ àwọn ya ẹni òun ní ìgbẹ́ yóò ya ìgbẹ́ so kí àfa tó lóun péyàn sílé ẹ̀kọ́ ti ànábì sallallahu alaihi wasallam ńjọ́ lànábì yà yẹn nígbẹ́ rí àwọn tó máa yà yẹn nígbẹ́ àwọn ológun ni kò rújú àwọn ológun ni so ìgbà táfà bá ń fi eléyìí ṣe fáàrí lórí afẹ́fẹ́ so ẹ̀dá kùn kí lẹ wá fẹ́ kí ẹni tí ò délé kéwúrí gan kí lẹ fẹ́ kọ́ sọ̀rọ̀ so bí o ṣe máa rí bí àwùjọ wa yìí ṣe burú tó lélẹ́ yìí o bí o ṣe máa rí bí àwùjọ wa yìí torí pé kí ni n tó kàn oníkálukú òmójútó n tó kàn oníkálukú òmójútó ẹ wo anabi sallallahu alayhi wa sallam ó sọ fún imran bin hussein anabi ni salli qa'iman wa in lam tastati' fa qa'idan wa in lam tastati' fa ala janbin hadith in bẹnu sahih bukhari anabi ni wa imran bin hussein salli qa'iman kírun lórí ìdúó yẹn ni pé ìdúó ni kó kírun rẹ anábì ni wa in lam tastati' tó bá wá lágbára láti kírun lórí ìdúó fa qa'idan kó kí lórí ìjókòó pọ́ bóyá ẹ̀wọ̀ bóyá ọ̀rẹ́ yàn kí sí kéèyàn lọ́kàn decide pé mi ìdúó ó wù mí nǹkan jòkó ni àà anábì ọ̀dà wa in lam tastati' tó bá tún lágbára láti lè jòkó kan anábì ni fa'ala jambin fẹ̀gbẹ́ rẹ lélẹ̀ náà ni irun ẹni tó rẹ̀ so mo fẹ́ rọra ṣe ní ṣókí ṣókí kọ́lọ́mọ́ṣá ṣe nírọ̀rùn kó jẹ́ kó yé wa so eléyìí wá ní ntú kálukú náà ti gbọdọ̀ mọ̀ kalẹ̀ nítorí àrùn àìsàn kì í dájọ́ fún yàn kì í dá ọjọ́ fún yàn kì í sì bá ṣàdéhùn pé ń bọ̀ wá yóò kàn dé náà ni so tó bá sì dé ẹni tó bá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò mọ̀ pé tọ̀ n tó ń jójú ṣe mí ni wàláhì ọlọ́run òbùyàn níhùn gbogbo àwùjọ gbogbo àsìkò tíyàn bẹ́ẹ̀ lè wà ọlọ́run òbùyàn níhùn ẹni tó lè yọ̀ǹda àrùn òun ni ẹni tó ṣe pé tí ọlọ́run lè yọ̀ǹda rẹ̀ fún òun ni ẹni tí eré rẹ̀ bá tí ọpọlọ rẹ̀ tí ò sí nítòsí tó yí tí ọpọlọ rẹ̀ ti yí pa tó epo ti yá wèrè òun ló lè lọ́rùn lè yọ̀ǹda pé á ah, wọ̀nyí ìní bí ọ pé kí lórí tó kírun àmọ́ ọ̀rẹ́ mi kì í ṣe excuse lọ́dọ̀ ọlọ́run ọba o kì í ṣe pé n tó fi ṣàwíjàre nu pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni so náà lè fi mọ̀ pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí mi lórí pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni yóò kú lẹ́ni tí kì í ṣe mùsùlùmí torí ànábì sọ wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin wa àtàwọn tí wọn kì í ṣe àti kèfèrí òun náà ni as-salah irun ni anábì ni wa man tarakaha faqad kafar ẹni tó fi lè fi irun yẹn lẹ̀ ó ní wọ́n ti ṣe kèfèrí ó ti ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba so ó ní pé àkọ́kọ́ fún ẹni tó bá fẹ́ kírun tó jẹ́ aláàárẹ̀ òun náà ni kó máa kírun ọ̀ranyàn ìrun zuhur asr maghrib isha subh kó máa kí qa'iman lórí ìdúró tó wá pé ààrẹ rẹ̀ yẹn ọba lè dúró sàlùwàlá kò dúró kò kí tó bá ṣe pé ò wá lè dúró ò lè dá dúró walau munhaniyan kọ́ra tó bá tẹ kọ̀kọ̀rọ̀ tó lè dúró straight tó ibi kọ́ tẹ kọ̀kọ̀rọ̀ nítorí ẹlòmíì nǹkan lè fà á nínú ṣo tó yẹ pé yóò lè dúró àmọ́ kò lè dúró tán yányán kó máa kí pẹ̀lú kọ́rọ̀ra kò lè dá dúró ni mu'tamidan bí wá ó ti rẹ̀ àárẹ̀ wọn ti wá jíkà rẹ̀ ó wù kò lè dá dúró mọ́ ó lè fara ti nǹkan ẹni kó fara ti ògiri kíyàn lè dúró níbi tí yóò ti fara tògiri tó sì dúró bẹ́ẹ̀ tó sì máa kírun tó rúkú tó forí kalẹ̀ àmọ́ ò lè dá dúró ni àmúyàn lè fara ti nǹkan ẹ̀wọ̀n bí sẹ̀rí àṣegbè kalẹ̀ tọ́ tó báyìí pé kò bá wá lágbára kó fara ti nǹkan àìlà jìdáàrin kó fara tògiri àwọn àìsàn àbí ọ̀pá ló bá tiẹ̀ ní bóyá ẹsẹ̀ ń dùn ẹsẹ̀ ń dun èèyàn so kó mú ẹ kó mú ọ̀pá rẹ̀ kó fi dúró so àbí nǹkan tó bá lè fara tì tó sáfi ríbi dúró tó fi kírun ní tó jẹ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa in kana la yastati'il qiyam tó bá ṣe pé èèyàn bá lágbára láti lè dúró náà salla jalisan kó jòkó kó máa kírun ẹ̀ńtọ́ rẹ̀ jòkó máa kírun so àmọ́ irú ẹni yẹn al-afdal an yakuna mutarabbi'an fi mawdi'in kó jòkó ní ìjòkó tí ó jòkó tí ó balance láàyè kan tó pé kò ní fi yóò jòkó tó pé yóò jòkó tó yóò balance tó pé yóò ní yóò jòkó lónígun mẹ́rin tí èsì pé yóò wọ́wọ́ kọ̀ọ̀kọ́ tí èsì pé yóò rọ̀gbọ̀ kú kó jòkó dáadáa ó ní ètò dáa jù nù tọ̀ irú ẹni yẹn tó bá ṣe pé kò wá tún lè lágbára láti lè jòkó pé wá ẹni yìí àárẹ̀ rẹ̀ lágbára ṣùgbọ́n yà wọ́n sọ fún lọ́sítà náà ni pé ẹ má dìde o ẹ wà lórí bẹ́ẹ̀dì tẹ wà yìí náà ni o so irú ẹni yẹn salla ala jambihi mutawajjihan ila alqibla kó wá fẹ̀gbẹ́ lélẹ̀ kó kàn ní kan bá òun tọ̀nà bẹ́ẹ̀dì òun sí qibla kó wà lórí bẹ́ẹ̀dì yẹn náà kó sì fẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ kó sì kọjú sí qibla tó bá jẹ́ pé bí tí bẹ́ẹ̀dì rẹ̀ wà yẹn ẹ wo islam tó kó bá rọrùn pé nu yàrá tó wá fẹ̀ nínú hospital yẹn ó fẹ̀ kán tọ̀nà bẹ́ẹ̀dì rẹ̀ síbi tí yóò jẹ́ qibla bí wọ́n ló ti select ibi tí qibla ló kọjú sí. Si tó wá ṣe pé gbogbo bẹ̀rẹ̀ wọn ni ọ̀dà bẹ́ẹ̀dì ọ̀kọ́jú sí kébùlà níbẹ̀ so sọ́là haythu kánà tijā'uhu wa salatuhu sahiha gbogbo tó bá kọjú sí kọ́mọ kírun rẹ̀ nìṣó sẹ́wọ̀n pẹ̀lú ẹni yẹn nìsín kò ní nídìí pé ká ní yóò sàlùwàlá tó yẹ kó bá lè rí omi ti sàlùwàlá àbí wọ́n lè bá sàlùwàlá yẹn lórí bẹ́ẹ̀dì kó ṣe tó yẹ kó bá wà rọrùn kó mọ̀ ṣe tayammum yẹn níbi kan bu ìpẹ́ wá fún àbí kan gbé òkúta wá fún kó fọ kọ́ra àwọn ilé bá ṣe kán fọwọ́ kan òkúta kán fi nu lójú kán fi nu lọ́wọ́ kán sì ní alájí ẹ̀ máa kírun so abẹ́lájà ni ẹ̀ máa kírun so àbí ọ̀yá bọ̀dá mi ẹ̀ máa kírun so àbúrò mi ọ̀yá máa kírun so so lórí bó ṣe wà lórí bẹ́ẹ̀dì yẹn náà ẹ̀kọ́ tí anabi sallallahu alaihi ti ọkọ̀ wa ni eléyìí gbogbo bí tó bá kọjú sí nírú ìṣesí yìí kò sí nǹkan tó burú mbẹ́ ẹlẹ́kẹrin tó ipin ọba wa lágbára lẹ́mẹ̀sítẹ́tẹ̀ ìsọ̀lẹ́tẹ̀ alẹ́ jẹ́mbì kò tiẹ̀ tún sọlá mustalqiyan rijlahu ila al-qibla kó da kó fi ẹgọ rẹ̀ lélẹ̀ yẹn ni pé kó takaka àmọ́ nígbà tí ó bá takaka yẹn kó kọ ẹsẹ̀ sí ọ̀nà qibla ibẹ̀ náà ni ó ti wá máa wá kírun lórí ìtakaka yẹn náà yẹn ni pé tó fi ẹgọ rẹ̀ lélẹ̀ bí ẹni pé yẹn sùn so irú yẹn wọ́n ní wal afdalu an yarfa'a rasahu amọ́rú ẹni yẹn tí o pé kò lè gbára ọkàn lè wọ́n fi ẹgọ lélẹ̀ kò lè fẹ́gbẹ́ lélẹ̀ ó fi ẹ̀yìn ó fi lélẹ̀ ó fẹ̀yìn lélẹ̀ wọ́n ní kí orí rẹ̀ kó lókè díẹ̀ òun ló dáa kó ṣe pé kó rírò lókè kó fi kọjú sí kébùlà tí o bá tún lágbára yẹn náà wàyí ńlá mi ẹ̀ sàtì an takuna rijlahu ila al-qibla salla haythu kanat wala ẹ islam so ìgbà tí a bá ní kó kíra lè pé bí ó ṣe kíra lè sọ̀hún tàbí ọ̀nà ìṣesí tí ó gbà kíra lè sọ̀hún bó wá ní oní ẹni tó bá fẹ́ kírun tó jálá rẹ̀ bó ní sì wá kírun yẹn yóò ṣe ìkọ́mà kọ́dà yóò ka ọmọ àyà rẹ̀ tó wá rọrùn fún láti ka máyà ó sì wà lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ náà so yajibu ala al-marid an yarka'a wa yasjudu fi salatihi àmì tó bá rẹ̀ yẹn náà ó gbọ́dọ̀ máa rùkú kó sì mọ forí kanlẹ̀ yẹn ni pé tó bá lágbára láti forí kanlẹ̀ kó yẹ pé ó dúró nísìnyí àbí ó jòkó ni kó dìde kó rùkú gbà tó bá dìde kó rùkú kó tó dìde kó forí kanlẹ̀ kó fi orí rẹ̀ kanlẹ̀ lẹ̀ so tí agbára rẹ̀ bá ka tí ìbá ṣe pé nǹkan yẹn kò í ṣe pé bóyá ẹ mọ́ tẹ́ o ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ ẹ ẹ mọ́ forí kanlẹ̀ o so irú yẹn kó ṣe bẹ́ẹ̀ lọ́dà kó forí kanlẹ̀ kó sì rùkú yẹn gẹ́gẹ́ bá ṣe máa ń rùkú ní nọ́mà tó bá ṣe pé wà in lam yastati' tó ẹbí kò bá tẹ̀ wá lágbára náà ń kọ́ láti rùkú aw ma àbí ima bi ra'sihi kọ́kà máa forí ṣàpẹrẹ ni kó bẹ̀rẹ̀ nísìnyí Allahu akbar yóò forí ṣe àpẹrẹ yóò sì ka suratul fatiha yóò ka ẹni sórọ̀lẹ̀ nígbà tó bá ka sórọ̀lẹ̀ tán kó ṣe Allahu akbar sami Allahu liman hamida yóò ti máa wọ pé òun ti rùkú náà nù rabbana walakal hamd yóò tún wọ́n pọ́n ti forí kanlẹ̀ fa in lam yastati wa yajalu sujudu akhfadu min ar-ruku àmọ́ sùjú ìforí kanlẹ̀ rẹ̀ yóò jẹ́ kó lọlẹ̀ ju rùkú lọ yẹni pé yóò ra tẹríba díẹ̀ fún rùkú ìgbà tí ó bá forí kanlẹ̀ yóò tẹríba lọlẹ̀ yányán fún rùkú yóò jẹ́ kó wọn máa lọlẹ̀ ju fún sùjúdù lọ yóò jẹ́ kí sùjúdù ó máa lọlẹ̀ ju rùkú lọ tó bá ṣe pé ẹni yẹn ò tẹ̀ wá tún lè mìíràn náà ńkọ́ wa in lam yastati ar-ruku'a duna sujuda raka'a hàlà rúkú wà áwùmọ̀ àbí sujud wọ́n tó bá yí pọ́dà kò lè forí kanlẹ̀ ńkọ́ wọ́n ní kó dìde kó rúkú bí wọ́n ṣe máa ń rúkú àmọ́ ìforí kanlẹ̀ ni ò lè ṣe kó wá rọra tẹríba láti forí kanlẹ̀ kó má múri rẹ̀ lọ́lẹ̀ ṣe pẹ́lú ìmọ̀ ẹ̀mẹ́tọ́ pé yóò lè rúkú àmọ́ àìsàn rẹ̀ yẹn kò ní jẹ́ kó lè gbé orílẹ̀ lẹ̀ so irú ẹni yẹn wà tó wá ṣe pé kò lè tún ṣèyẹn náà ńkọ́ ẹ̀yìn lam yastati' ìmà kò lágbára láti rọ sọ pé bira'sihi fi ruku'i wa sujud pé pé kára torí ba kò lè tẹ orí yẹn gan ṣẹ̀pá rẹ̀ mi ọbẹ̀ tó ṣe pé bóyá wọ́n sọ pé ọ̀gbọ́dọ̀ gbé orí ọ̀gbọ́dọ̀ mú forí ọ̀gbọ́dọ̀ mú fobi kankan ṣàrà kọ́ wà báyẹn náà ni sùúrù ẹnìyẹn tí ó kàn ṣe náà ni pé lórí bẹ́ẹ̀dì tó wà yẹn náà yóò máa fàyàgọ́mẹ́dù kọ̀lílan yọ̀rọ̀ra dì díẹ̀ láti lè tẹ́gbà tó bá fẹ́ rùkú wàyàgọ́mẹ́dù tàgọ́mí dánilé sujud yóò wá díjú yányán fún sujud Allahu akbar ẹ wo islam ẹ wo islam ẹ wo àlàyé bí a ṣe máa ń kírun tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé pé salli qa'idan wa qa'iman aw ala jambin náà ni àwọn afẹ́sìn ni wọ́n ṣàlàyé yìí ọ̀nà ìgbésẹ̀ keje tí yóò kò lè forí kírun kọ́ mọ forí ṣàpẹrẹ kò tún lè fojú náà ṣe náà bóyá ojú gangan ń dùn ún àbí wọ́n di nǹkan mọ́ lójú náà ni tó bandage gbogbo ojú rẹ̀ so wọ̀yọ̀ kábíró wọ̀yẹ̀ kọ́ra irú ẹni yẹn ni ẹni sọ́lá bí kọ́lbìhì kọ́ mọ fi ọkàn rẹ̀ òtásìkò òun bá ti tó kó wò pé òun ti fẹ́ kírun kó sì ṣe tẹ̀kọ̀bẹ́rọ̀ pẹ̀lú ọkàn rẹ̀ náà so kó ṣe ìkọ́mọ̀ kó ṣe tẹ̀kọ̀bẹ́rọ̀ kó kéwú kó ké fatia kó kẹ́rọ̀ kọ́ àwọn kó rúkú pẹ̀lú ẹ̀kọ́mọ̀ òkú tí ń ṣe bó ṣe wà lórí bẹ́ẹ̀dì yẹn náà allahu akbar so wàyò kẹ́bẹ́rẹ́ wàyẹ kra yóò ṣe allahu akbar yóò kéwú wàyẹ níwèé rúkú yóò tún rúkú yóò fẹ̀mí rẹ̀ sọ pé òun ti fẹ́ rúkú yóò tún fẹ̀mí rẹ̀ sọ pé òun ti fẹ́ sujud yóò fẹ̀mí rẹ̀ dúró ajẹ́pọ̀ ti parí rákà kan nu yóò tó sọ pé òun ti ṣe tàṣáhùdù yóò ṣe tàṣáhùdù yẹn náà so tó bá sì yá yóò yóò sálámà so eléyìí ni bí ẹni tó bá ń jẹ aláàárẹ̀ bó ṣe máa ń kírun lélẹ́yìí tó bá kan náà ẹni tó bá jẹ aláàárẹ̀ ó lè kírun rẹ̀ ní yẹnì yẹnì yajibu ala al-marid an yusalli kulla salatin fi waqtiha ẹ̀wò àtàsìkò orun kọ̀ọ̀kan bá ń tó kálá rẹ̀ kọ́ máa kírun àyílà tó kí láyìlá alásàrè tó kí láyìlá sáré ويفعل كل ما يقدر عليه مما يجب فيها kó ṣe bá gbọ́ra rẹ̀ bá ṣe ma tó bá ṣe pé wọ́n á nílà kó máa kírun kọ̀ọ̀kan kó máa ṣe jámọ́ tó pé àti kírun láyé ilẹ̀ àyílà kò ní rọrùn fún kó tó dá àsìkò alásàrì kó tó náwó tó kírun tó bá ti dá àsìkò zuur kó ká àyílà kó ká alásàrì papọ̀ tó bá dá àsìkò mọ́gírì kó ké mọ́gírì kó sórí ẹni yẹn wọ́n ṣe kọ́sùrù ni yẹn ni pé yọ̀ọ́ mọ dírun kù irun olópo mẹ́rin yóò mọ̀ kí méjì bóyá alápèjúwe nìsín ẹ̀ńtọ́ rẹ̀ tí wọ́n gbé kúrò ní nàìjíríà alápèjúwe àbá gbé kúrò nílùú rẹ̀ wọ́n gbé lọ sílùú míì so tó pé wọ́n fi wọ́n gbé travel nítorí àárẹ̀ tó ṣe so yóò mọ̀ sí kọ́sùn yẹn ni pé yóò mọ̀ dí ìrun kù ó tó mọ̀ sí pé tí wọ́n bá gbé lọ sí travel tó wà nílùú rẹ̀ òun ò ní dírun kù ọ́ so eléyìí náà ló ní í ṣe pẹ̀lú ẹni tí ó bá rẹ̀ so bákan náà ẹni tó bá rẹ̀ tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ padà wá fẹ́ já sí ikú táwọn náà ti rí pé ah bí ojú yìí ṣe ń rí yìí àbí ah, mímí ṣe ń rí yìí àbí àwọn ìṣesí tí wọ́n ti ń rí pé ah ìtẹ̀dọ́rù ẹni pé ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ sórí ẹni yẹn ẹni tó bá dúró tì kẹ́ni yẹn kó ṣe sùúrù so kó ṣe sùúrù kọ́ ọ́n máa pariwo káàkiri so ohun tí ó ṣe ni pé kó súnmọ́rú ẹni yẹn kó wá máa pèsè lẹ́nu ipe atalqin ẹni pé kó máa pè la ilaha illa kó máa sọ wọn pé ẹ sọ pé la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah kí wọn máa wí bẹ̀ fún náà ni wàyò kéyàlẹ̀ wàyò kúrò talqin ìyá bi rifqin kọ́lá tí yẹn bá fẹ́ máa pè la ilaha illallah yẹn sí lẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kìí kí wọn pariwo kìí pé tó wá máa pariwo tó pé tó wá máa ní òkú yẹn gan lára ẹni tó rẹ̀ tó wá tó ń pariwo lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tó ń pariwo sí ìnira ní fún yóò ra máa wí fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ẹ sọ pé la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam ó ní man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljannata so kí ni nǹkan tí àwọn wá lójú kòkòrò fúru ẹni yẹn òun náà ni pé kí ọ̀rọ̀ rẹ̀ kó ba lè já sí dáadáa ni torí pé anabi pé ẹni tó bá ń sọ la ilaha tó ṣe pé ń tó wí kányìn ìgbésí ayé rẹ̀ nìyẹn tó pé tó wí nù kò sọsọkúsọ mí lélẹ́rẹ́ má sùúrù ẹni yẹn o ànábì ni dákọ̀lẹ̀ aljannata ẹni yẹn wà aljanna so àpẹẹrẹ pínyàn láti bọ̀ tán rẹ ni sọ pé èèyàn fẹ́ kú nìsín ẹ wá ń pariwo pé yéèyéèyé bóun ní ṣe ń ṣe yìí o bóun ní ṣe ń ṣe èèyàn kọ́lọ́ kàn bá ti rí pé mi ibi ṣe ń ṣe yìí ah kéèyàn máa wí fún ni pé ẹ sọ pé la ilaha ẹ sọ pé la ilaha illallah eléyìí ara ìgbésẹ̀ tí ìyẹn máa ń ṣe fún ẹni tí ìyẹn bá ti di pé ń pọ̀ kàkà ikú Allahu so ọlọ́run gbogbo ijó tí ẹnì kọ̀ọ̀kan wa tí irú nǹkan báyìí wọ́n bá ṣẹlẹ̀ sí kọ́nà kọ́ mọ́ṣà sí nírọ̀rùn fún wa kọ́nà kò ṣe nírọ̀rùn fún wa iṣẹ́ ìgbésẹ̀ tí máa ń jẹ́ kí nǹkan báyìí kó rọrùn fún yàn kọ́nà kọ́ mọ́ṣà nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa so bákan náà ìgbà tí ẹ̀mí bá bọ́ tán tí ẹ̀mí bá bọ́ so àwọn ẹni tàtún ṣe pẹ̀lú ẹni yẹn òun náà ni pé tó bá ṣe pé ẹni yẹn lajú kalẹ̀ torí ó mi anabi sọ anabi ní inna ruha idha qubid anabi ní ṣe rí ẹ̀mí tó bá di pé màláìka bá wá gba ẹ̀mí yẹn tabi'u al-basar ojú máa ń tẹ̀lé lọ nìyẹn ni pé ẹ̀mí yẹn ó jáde yóò fẹ́ máa lọ ojú ọmọ wa wù lọ anabi lọ sọ bẹ́ẹ̀ anabi ní wala taqulu illa khairan anabi ní rásìkò tẹ́mi bá ń jáde yìí ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ ọ̀rọ̀ rí ni ẹ máa sọ ẹ máa sọ̀rọ̀ rí lẹ́nu fa innal malaikata yu'minuna ala ma taqulun níta bá ń wí lásìkò yẹn àmàláìka ọmọ ṣe amini àmìnì àmìnì wọn mọ̀ sí pé ó ti rí bẹ́ẹ̀ sòkè ọmọ wa sọ pé àṣírí mi tú o hey aláṣírí wa lọ mí pé ọ̀fẹ́ kásìrì rẹ̀ ó tú náà nìyẹn ọ̀fẹ́ kásìrì rẹ̀ ó tú náà nìyẹn ó burú àwọn ọ̀rọ̀ báyẹn sòkè yẹn yẹn gbọ́dọ̀ jìnnà sí yẹn gbọ́dọ̀ jìnnà sí so irú ẹni yẹn tó bá ṣe pé ojú rẹ̀ bá wá sí kalẹ̀ ànábì kí ọmọ fọwọ́ bo ní ojú kí ọmọ fọwọ́ bo ojú rẹ̀ padà wálẹ̀ kí ẹ mọ fọwọ́ bò lójú kó mọ ṣe ojú kalẹ̀ torí anabi sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ fún ọ̀kan nínú àwọn sọ̀hábà rẹ̀ ìgbà tó kú tó ṣe pé ojú rẹ̀ ṣí kalẹ̀ anabi fọwọ́ bò ojú rẹ̀ padà so ojú yẹn náà tí wọ́n bá ti fọwọ́ bò ojú yẹn náà yóò bò padà so bákan náà lára nǹkan tí ó tún da kéèyàn ṣe fẹ́ràn tó bá ti kú òun náà ni pé kéèyàn tètè daṣọ bò ó kéèyàn daṣọ bò ó pàtàkì jùlọ bóyá àwọn ọmọ rẹ̀ ni àbáwọn tó bá wà nítòsí rẹ̀ so kàn daṣọ bò ó torí pé anabi sallallahu alayhi wa sallam gbàtà anabi náà kú tuwufiya tuwufiya sujiya bi burdin hibra yẹni pé wọ́n da sọ fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n da bu anabi sallallahu alayhi wa sallam so kótó di pé wọ́n gbé kótó di pé wọ́n lọ lè gbé láti lọ lè wẹ̀ so bákan náà nínú nǹkan tó tún lẹ́tọ̀ọ́ fún ẹni tí ó bá kú òun náà ni pé àwa mùsùlùmí káyìtì wá ọ̀nà tí a fi tètè lọ lè ṣe àwọn ìgbésẹ̀ tó bá kàn lẹ́yìn ikú òun náà ni kí bùlá ṣe wẹ̀ ẹ́ àwọn tó mọ òkú wẹ̀ dáadáa káwọn tó mọ òkú ẹ̀ kìí ṣe gbogbo èèyàn náà ni ó lè máa ní pé òun fẹ́ wá wẹ òkú pàtàkì jùlọ àwọn tí a bá jẹ́ àwọn tí a jẹ́ mọ̀lẹ́bí ojúṣe òǹkálukú ni bí ká mọ òkú wẹ̀ kìí ṣe pé kó wá pẹ́ nìkan pé bàbá kan ni bàbá wẹ̀kú àwọn ìlú kan bẹ tó yẹ pé mo dé ní Kogi wàláhì wọ́n ń sọ fún mi pé àwọn bàbá kan bẹ àwọn ni wọ́n ti kó oṣù obìnrin ló kú ni àwọn ni wọ́n wọlé tọ̀ wọ́n lọ́dẹ wẹ̀ so bó ṣe lè wò kẹ́ni wọ́n rí àwọn ni wọ́n wọlé tọ̀ wọ́n ti wá yanra wọn kalẹ̀ sórí ẹ̀ náà ń bẹ tó ṣe pẹ́lú mi ò ní bàbá kú ẹ̀ kú lòun so ń kálukú wa la gbọ́dọ̀ jẹ́ ojúṣe wa ni ká mọ òkú ẹ̀ so bóyá bàbá wa ló kú ni ẹ̀yin obìnrin náà káwọn náà mọ òkú ẹ̀ so òkú kò lè dìde kí ni ń bẹ̀ ọ́ lẹ́rú ó ti kú ó ti kú náà kò lè dìde mọ́ ọ lọ́wọ́ so lẹ́yìn náà kì í ṣe nǹkan tó le bíyìn láì tààlà ní ọjọ́ mẹ́jọ bí a ṣe máa ń wẹ òkú yẹn náà ni màá mú ẹnu lé tó ṣe pé a rí i pé ṣé ó bá ń táwa ń bá wa ṣe ń wẹ òkú mu láwùjọ wa yìí àbí ó yàtọ̀ so á rí bẹ́ẹ̀ so ó ní pé bóyá fún àsìkò díẹ̀ tí mo ní so kí n ra sí ojú òpó kalẹ̀ so àmọ́ kí n tó di pé ẹ̀yin máa gba ìpè àádọ́kùn afẹ́ ṣàlàyé fún àwọn èèyàn tí à ń gbọ́ra wa so wípé ètò yìí àdínú yóò sọ̀rọ̀ ní àníbùkátà sí ẹni tí ó bá ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ dákun wallahi ní bùkátà sí gan ṣe dákun ẹni tí ó bá ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí ètò yìí kọ́ mọ́ fi lè dúró so rà pé àwọn kọlù kan ti ń wọlé naam asalaamu alaykum asalaamu alaykum wa alaykum salaam mo ń dá yín lóhùn sọ́dọ̀ àpò ti kọ́ọ̀tì naam asalaamu alaykum. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. naam ẹ káàbọ̀. نعم آه، الحمد لله اللهم آمين آه، جزاكم الله خيرا آه، آمين الله عشان لا صلي عشان لا نعم. آمين نعم كنتم نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله asukun ti yusuf ló ń sọ̀rọ̀ láti ok ẹ káàbọ̀ ẹ sàn. akin pé ẹgbẹ́ sísà. alhamdulilah. ọlọ́run wa sàn lórí. amin jazakumullah khair. ẹ dákun lórí ẹni tó bá dájú pé lákẹyọ̀ kan ló bá níbi ìrọ̀. ok àwọn míì tí wọ́n wá fẹ́ san gbèsè náà mùsùlùmí sálámù wá fẹ́ já mẹ́ta ní mm, padà àwọn kan wá wọlé láti òde san gbèsè ńlọ wọ́n wá kò sẹ́yìn rẹ̀ láti dáadáa náà ti lè kí jẹ́ mẹ́ta tó lẹ́tọ̀ọ́ bí àdúgbò ní ẹ̀tọ́. ok irú èèyàn ni imamatul masbuk ni wọ́n ń pè yẹn ni pé ẹni tí wọ́n ti kírun sáwájú rẹ̀ kóun náà wá padà di imam yìí tó dájú nítorí apá ènìyàn bá mọ̀ pé masbuk ni pé tí wọ́n ti jálẹ̀ ni kọ́ mọ̀ kírun pẹ̀lú ẹ̀ kan lọ́lẹ́ dá tiwọn kí ní ìmáàmù mi kan yan ìmáàmù mi láàrin ara wọn àwọn tó wá ṣe pé wọn àmọ̀ tí wọ́n ti wá wá pẹ̀lú ẹ̀ ìgbà tí irun tiẹ̀ bá ti pé yẹn sọ àwọn òdìdí wọn kì tiwọn náà ni èyí tó bá ṣẹ́kù sọ wallahu a'lam naam òyìn ni pé tí irun rẹ̀ bá ti pé mẹ́rin tiẹ̀ ẹ̀yin òdìdí ẹ̀ kì tiyín náà ni sọ náà ni ẹ̀ parí ẹ̀yin ẹ̀yin ó pé sọ wọn sálámà ní tiẹ̀ nígbà tí tiẹ̀ bá ti pé sọ naam asalaamu alaykum. wa salaam wa rahmatulah wa salaam mo ń yín lóhùn. Badmus ló ń sọ̀rọ̀ láti Yàrámgá. Naam ẹ̀rọ ayé káàbọ̀ ẹ̀rọ sàn. Alhamdulilah. Alhamdulilah. Aláwọ̀mọ́ra ẹ lọ. Ẹ mú ní ìbéèrè fún ni. Naam. Àwọn ìbéèrè mi kò lọ ní ọ̀nà ìdẹ́ntiriki lọ́wọ́. Òkè naam ẹ lè béèrè ọlọ́run tó wà ní kámọ̀. Ṣé tí mo fẹ́ bèèrè ìjẹ́ Mùsùlùmí Àwọn conventional bank àwọn conventional bank bí kọ́mọ bí kò sí Mùsùlùmí lè ṣiṣẹ́ nílé ọtí so ṣe mọ̀ pé wọn náà la mọ̀ pọ́ tí ọ̀dà wọn náà la tún mọ̀ pé rìbá ọ̀dà kí ọmọ ṣe kí ọmọ ṣe kí ọmọ gba rìbá so ibi iléeṣẹ́ tó bá ti wọ́n ń gba rìbá kò lè da kí mùsùlùmí ó ṣiṣẹ́ ń bẹ̀ so kọ́ lọ́n bá kí ó ṣàánú fún wa so nísìnyí àwọn báńkì mi náà ti ń bẹ tó pé àwọn jáìz yẹn nísìnyí wọn kì í ṣe irú nǹkan yíyí di interest òwúrọ̀ àwọn kìíní báyẹn so ìyẹn bẹ́tà tó lọ́n bá ní kéèyàn rí so wallahu a'lam naam ẹ̀gẹ́ mo ṣe ṣàlàyé kó tó di pé a parí ètò yìí ní ọjọ́ Sunday yẹn ní ọ̀túnla so wọ́n ní kí a sọ fún gbogbo àwa olùtẹ́tí sí pé àdéhùn náà sẹ́hà ní ojú kòtò ní adẹ́ta níbi multipurpose hall yẹn so ní aago mẹ́wàá wọ́n ní kí a pàdé lecture wà níbẹ̀ àwọn ustaz wa Ibn Raji sọ̀wọ́n ni wọ́n dá wa ní ẹ̀kọ́ so kọ́lọ̀ kí ó ṣe àlékún àgbóyè ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa irú àwọn àyè náà ni a gbọ́dọ̀ máa lọ so kí tá a bá mọ tí a rí mbẹ ni ó yẹ kí ọmọ sáré lọ sírò àwọn àyè báwọn kọ́lọ̀ ń bá kó sànù fún wa bí mo ṣe wílẹ̀ kan náà ẹ dákun ètò yìí ó ní bùkátà sí olùgbọ̀wọ́ so yẹn ni pé àwa tí a bá sponsor rẹ̀ so kọ́lọ̀ kí ó ṣàánú so àfẹ́ kí ètò yìí kó dúró so ẹ dákun àwa tí a bá fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú mi kí a pè lẹ́yìn ìgbà tí wọ́n bá kò ní orí ètò yìí san zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah salumi òun náà ni ó ń dágbére fún wa pé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum. ورحمة الله وبركاته just to